ọdún 2020 ó jẹ́ ọdún kan tí kò dára ó jẹ́ ọdún kan tí ìpèníjà tó wà nínú rẹ̀ ó jẹ́ ọdún kan tí ohun gbogbo rọjú bí ẹsẹ̀ tailor tó lọ́jú pọ̀ ó jẹ́ ọdún kan tẹ́ pé ó jẹ́ ọdún kan tí mi ò lè sọ nípa rẹ̀ àwọn ìpèníjà tábà tẹ wo nípa ti ètò business gbogbo ẹ̀ ló dẹnu kọlẹ̀ ẹ pàápàá gẹ́gẹ́ bí òṣèré òun láti máa gbáradì fún àwọn àsìkò báyìí ẹ gbogbo àwọn àsìkò yìí tí o rò tẹ́lẹ̀ ló gbọ́dọ̀ máa gbára dè fún un nígbà mìíràn nítorí àwọn ohun tó ṣẹlẹ̀ síwájú sẹ́yìn ọdún yìí ní ti covid-19 ó mú àkùdé bá industry wa àwò ó ní fún wa láǹfààní pé láti rí dájú pé gbogbo ohun tí a bá rò tẹ́lẹ̀ ká máa fojú sọ́nà sí i àwọn change tẹ́lẹ̀ kábàá ṣe mọ̀ pé àyípadà kò ṣe nǹkan tó dúró lọ títí a wo gbogbo àyípadà ọ̀hún tó dé bá wa fún ìtí ó dára mo rò wípé gẹ́gẹ́ bí actor tó jóṣèré mo fẹ́ tẹpá láti rí pé mo túbọ̀ tẹ̀síwájú nípa àwọn ìpèníjà èyí tí ó wù tí ó bá lè fẹ́ kojú wa ẹ tó bá wo ti àwọn ti eré tí à ń ṣe òun ni ìpèníjà òun ni tí mo fojú sọ́nà fún twenty twenty one òun ni àyípadà tí mo fẹ́ náà twenty twenty one òun láti orí mi láti máa ṣe àwọn eré nínú sinimá èyí tó ń bọ̀ náà twenty twenty one láti máa gbé ọkọ̀ bàálù lọ síbi kan láti máa ṣàwọn nǹkan nínú eré òun ni àfojúsùn fún twenty twenty one ohun tí mo ròyìn pé ohun tí mo fò sọ́nà fún twenty twenty one nìyẹn gẹ́gẹ́ bíi tèmi ìyẹn láti pé mo ṣàwọn àwọn iṣẹ́ kan tí ó bá dára dára twenty twenty one mo ti gbà pé ó máa ṣàṣeyọrí ní ọdún twenty twenty one ẹ bákan náà mo fẹ́ rọ̀ láti pé gbogbo àkókò tá a bá ní ni ká máa káràmásì ká sì máa sọ pé tó tọ́ ni ó dára nítorí pé gbogbo àwọn iṣẹ́ tá a bá ní lọ́wọ́ ọ̀dọ̀ náà máa rí ṣe aláwọn iṣẹ́ kan tí a fẹ́ rí dá pé a fẹ́ ṣe nítorí gbogbo owó tí kò sí nígbà míì wàá rò pé ṣé mo lè ṣe ká má wo ti àwọn bébí àkùndé àbí ti àwọn àfojúsùn náà tí a ní pàápàá dandan ni fún wa láti rí pé a tẹ̀síwájú nínú rẹ̀ àwọn bọ́jẹ̀tì àbákọ̀ sínú pépà kárí pé a tún bọ̀ ṣe àwọn láwọn àfojúsùn kan àwọn ètò ìṣúná èyí tá a ní pé báwo mo fẹ́ ṣe lé ẹ sinimá yìí àyè báyìí ni màá nílò láti ṣe dandan ni fún wa pé ká túnbọ̀ ṣe sí mo ti kọ́ ilé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ní ọdún pé ká máa fúnra wa láǹfààní láti ṣe àwọn nǹkan bákan náà ni kí a jẹ́ ẹnìkan tí ọkàn wa ṣípayá sí àwọn ènìyàn ká lọ́yàyà láti bá àwọn ènìyàn ṣe nǹkan wọn dàgbà mo ti sọ eléyìí síwájú sí i ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ a má ṣe wo ìwé nípa ojú ìwé rẹ̀ lọ́dọ̀ ni ìwà tí ènìyàn lè wò sí ẹgbẹ́ rẹ̀ lè yàtọ̀ ìbùkún tí wọ́n lè fi fún yàtọ̀ síra wọn ní ìgbà mìíràn gbogbo àǹfààní tí a bá ní tàbí èyí tí o bá ní láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ dandan ni pé kò rí pé gbogbo okùn àyà rẹ ló fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ kò ṣe ọkàn rẹ parí láti tẹ́tí sí ohun táwọn ènìyàn bá ń sọ o lè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni gbogbo àwọn tí o bá ń gbọ́ ọ̀rọ̀ wọn nítorí pé à ń kọ́ láti ọ̀dọ̀ ara wa ni kò sẹ́nìkan tó mọ̀ tán ẹ tabawo ti relationship wa náà mo dúpẹ́ pé mo ṣàṣeyọrí pẹ̀lú àwọn ènìyàn pẹ̀lú ẹbí mi pẹ̀lú ọlọ́run ni gbogbo àkókò èyí tí mo ní mo kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ẹ tábà wo ti ẹ̀kọ́ tí mo kọ́ ní twenty twenty o gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú ara rẹ o gbọ́dọ̀ jẹ́ akínkanjú kó sì dúró ṣinṣin nínú ara rẹ ohunkóhun ló ṣẹlẹ̀ tí o bá ṣe nìkan tí o ní ìgbàgbọ́ nínú ara tàbí o ní okun ara rẹ dandan ni wá ti wá ti yẹsẹ̀ ẹ tábà wo gẹ́gẹ́ bí ewu tèmi o ìgbàgbọ́ lómìnira ọdún yìí já ní 2020 yìí ẹ jẹ́ pé ọdún kan tẹ́ pé ìpèníjà pọ̀ ní ìgbà mìíràn dandan ni kí gbogbo kó le koko ṣùgbọ́n o ní àǹfààní ju pé kò rí pé ohun tó tọ́ fún ẹ ní 2020 mo ti kẹ́kọ̀ọ́ nípa ayé mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àlàáfíà fún ẹ̀mí tí ó wà bí kò bá ń ṣe òun tẹ́ pé òun nínú ọdún yìí tẹ́ pé òun kò ọ̀pọ̀lọpọ̀ òun kò ló ṣẹlẹ̀ ẹmọ tí mò ń sọ nípa rẹ̀ bọ̀ síbẹ̀síbẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ èyí tí mo rí gbà èyí ni ìrírí mi fún ọdún 2020 ẹ ṣé.